lọ́dẹ olóòrùn wọ́n pè é lórí fúnra ọ̀rọ̀ rẹ̀ fa mojútó àfàìmọ̀ kó má para rẹ̀ mo fáìn mo. ẹ ǹdọ́nà kí lorúkọ ẹ. Ìbídùn lorúkọ. Ìbídùn. bẹ́ẹ̀ ni àjọ ìmúrẹ gan ó ṣe déédéé orúkọ ẹ ni. <laughs> ẹ bọ̀ kí ló ṣe ẹ gangan kí lélẹ̀ tó kó sí i ó ṣọ̀pọ̀ wa òkè. bẹ́ẹ̀ni. Ah, nǹkan tó wọ yóò dá ó dá. bẹ́ẹ̀. fọ hmm? kí ló ṣe yín. Ah, kò sí nǹkan kan ó dàbí. ìyá ní fi jẹ ni àánú ẹ ló ṣe mí o. ọjọ́ dúró ẹ dúró ẹ bá ṣe bẹ́ẹ̀. dúró dúró kí ni. Bobo, you dey play. bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nílùú rẹ̀. I am not perfect. I make mistakes. I hurt people. But when I'm sorry, I mean it. Ìfẹ́ kìí tí, ìfẹ́ kìí ṣá, ìfẹ́ kìí dìbàjẹ́. Àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. wo babe ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. wọ́n dín dín ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi wá dúró ọ̀rọ̀ yẹn. wọn ò dárúkọ ẹ rárá wàá dárúkọ ẹ tó fifty times. Ah, báyọ̀ wá dé sí báyọ̀ wá dá ó tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣàwọ̀. èmi ò wá sí kò lè bímọ mọ́. ìgbé àbí irú òun ìyàwó lélẹ̀ kókó stand up jọ. onílé ah, ah. onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá mo ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kò sùn sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kò rí kò sùn sí fẹ́ni tó ti lọ. tí mo fi wá rọwọ́ ìwọ ló fọyọ̀ mi tolùbànújẹ́ ayé. ọmọ yẹn ni. èdè pàgbẹ́pẹ́ láti mọ òkú rẹ̀ wò. mo gbé fún yín o níwà tó ṣe pé ṣe lọ fọ́ ọfọ́ kùtùkùtù ni. èmi ah. èmi ọ̀sùn fọ́ fún kẹ́ni fọ́ fún ìgbéyàwó mi. ẹ̀gbọ́n mi ọmọ yẹn ló ń kó fún fáwọn òsínlẹ̀ mi. ọmọ o olú adélàwẹ̀ o adélàwẹ̀ o. wípé òpèrè lọ́gbọ́n ah! ṣe lọ́gbọ́n yàbí ọ̀nà. ìdásàbí báwo bàbá fàṣàkí mi ò mọ̀ kọ́tọ̀ sí ọ̀hún lè sọ̀rọ̀ mọ́. bàbá fàṣàkí ò lè sọ̀rọ̀ mọ́ pẹ̀. wọ́n rí lù wọ́n bó ma ṣọ́ra. wọ́n ò ní jèrè láyé. wọ́n kò ní jèrè láyé ò ní jèrè lọ́rùn. èmi kò ṣe ń ta ajá tó ń yíra rẹ̀ lẹ́nu. dákun sọ fún mi kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. èmi gbọ́ ní ajá ah, tó fi tó ewúrẹ́ jiyàn tó tó fi tó adìyẹ jẹ ká. àti ìgboro ṣẹ́ aṣáájú kìí aṣọ lọ́hùn mọ́mọ́ bàbá ẹnìkan ìfọkọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ ẹlẹ́wọ̀kọ̀kọ̀lẹ̀ nígbàlẹ̀ ọ̀nà ti sábà fẹ́ ẹlẹ́kọ́. ó sọ orí bí orí ẹni tí wọ́n gbọ́dọ̀ jírí láàárọ̀ kùtùkù. mélòó wá láyé ọ̀hún tó bẹ́ẹ̀ kan wà mọ́ kókọ́ mú orin sùn. tí ẹ wo àti títí àti títí wọ́n ti kọ́kọ́ sálẹ̀ o. òkú rédíò wà bọ́ lọ́hún lé lónìí o nítorí èmi mo sọ fún ẹgbẹ́ yẹmí ò ní ní ìwọ̀n gbowó mi lọ́wọ́ rẹ kò ní dọ̀nà. torí òfin sùn mi bí mo ṣe ń wojú rẹ ó padà fi sùn mi. àmọ́ ah, ewu ah. ni kò mọ dé kí n mọ́ra kí àǹfààní wo ni n ṣe fún ọ. ló gbà bí wọ́n gbà. àwọn olóògbé ọ mo ti sọ fún lọ́dún fọlárin mọ́mọ́ mọ́tò ẹ̀ǹdì mi kò gbà. ó bọ̀ ó bọ̀. kò sẹ́ni kó fẹ́ kẹ́nìkan tóun nílé ayé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tàn ní jẹ ti pẹ́ tí mo ti fẹ́ bá ẹ sọ̀rọ̀ àmọ́ inú mi dùn lónìí wípé o fún mi ní àǹfààní láti gbọ́rọ̀ mi. Arọ́lákẹ́ sórí ó ti pẹ́ tí mo ti rí ẹyẹ hmm. àmọ́ èmi ò rí ẹyẹ tó rẹwà bí ọ̀kín. Hmm. àìmọye ejò ló rẹwà lóòótọ́ àmọ́ tí nìní ó yàtọ̀ gédéǹgbé ṣó ah. orí kù sígbà tí mi bá rí ọ torí èmi ò kí ń burú hmm. nítorí kíni nítorí pé ó rẹwà. kí ó rí ọmọ ní burú. <laughs> torí àsọdùn kó jẹ́ tán tán lẹ́nu. <laughs> ẹ̀gbọ́n ẹgbẹ́ yẹmi. ọkùnrin ló ń ké sí. níbo lẹ wá ti ń bọ̀. ẹ eh, yóò labọ bí kébọ mo ti ń bọ̀ ṣé ó tẹ̀lé ń lọ ní ẹ̀wọ̀n mọ́ mo rí i pé ọwọ́ òdẹ ọwọ́ òdẹ ẹ bá mi lé bó bá ṣe tán ọwọ́ ah. òdẹ ẹ bá mi lé yóò bọ̀ sí. wọ́n bá yín lé <laughs> gẹ́gẹ́ bí mo ṣe ẹ̀gbọ́n mi nu ẹgbẹ́ yẹmi ó mọ̀ pé léré orí ìtàgé ni hmm. ó sì gbá yìí ẹgbẹ́ yẹmi kan èmi kan ni má wàá jẹ́ kí n fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ sórí arọ́lákẹ́ sórí bó ti wà yìí mo nífẹ̀ẹ́ rẹ ni o mo ní ìfẹ́ rẹ gidi gan-an bó o bá sì ṣe tèmi kò sí ohun tó o fẹ́ tí wọn ò ní ṣe fún ọ nílé ayé yìí kò sí ohun tó o béèrè tí wọn ò ní ṣe fún ọ kódà kò sọ pé o fẹ́ dorí awó ń fún ọ ẹ torí mo ní ìfẹ́ rẹ ni ìfẹ́ rẹ ó kun àyà mi ní gbé ìwọ ṣáà ti ṣe tèmi. o ò sí á fún mi lésì ẹ Arọ́lákẹ́. Oh adégòkè kì í ṣe pẹ́rù ń bà mí àti fún ọ létí ọ̀rọ̀ rẹ o àmọ́ jẹ́ ń lọ rò náà. kò fẹ́ lọ rò. ebi wọn náà mọ̀ pé rírò ní tọ́bẹ gbẹ̀gìrì jẹ́ ń lọ rò ó. èrò lọ́bẹ gbẹ̀gìrì lóòótọ́ àmọ́ dákun tó o bá rò má wàá jẹ́ ó kókó. ọ̀dà. èsì ayọ̀ mo fẹ́ kó jẹ́ kó jẹ́. ọ̀dà. o ṣeun. èmi mo rí ọ náà. Ah! Ọbẹ̀. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ ló balẹ̀ tẹ́. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ ló balẹ̀. báńkéèkì nígbó àgbà ló mọ̀ bí tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kò tó dání o àgbà ìjàkadì ní akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn. ìyá sàbí aláwọ̀ bàbá fàṣà kí mi ò mọ̀ sí ọ̀ lè sọ̀rọ̀ mọ́. bàbá fàṣà kí ò lè sọ̀rọ̀ mọ́ kẹ̀ mo roko roko mo dé èmi o mo yẹ̀nà yẹ̀nà mo dé mọ̀tá mèrò ní kí n máa máa rora mọ̀tá ní ọ̀run mẹ́rìgì mẹ́rìgì ọ̀run ayé ayé o mẹ́rígì ọ̀run àfẹnìjà mo roko roko mo dé mèrò o. mo roko roko mo dé mèrò o. mo yẹ̀nà yẹ̀nà mo dé mọ̀tá. mèrò ní kí máa rora mọ̀tálìkì máa máa dára. Àgbẹ̀dẹ ọ̀run mèrìdì, mèrìdì ọ̀run ayé. Ayé o, mèrìdì ọ̀run abèrèdà. Gbòrògbòrògbò mo dé ìgbèrò roko roko mo de mi ro mo yẹna yẹna mo de mo mọta ni kí máa máa dára mi ò ní kí máa máa rora àgbẹ̀dẹ ọ̀run mẹ́rìgì mẹ́rìgì ọ̀run ayé ayé o mérídì ọ̀hún àfẹ́lẹ́ já. Oko oko mo dé mi o. Oko oko mo dé mi o. Mo yẹ̀nà yẹ̀nà mo dé mọ̀tá. Mélòó ní kí màmá? bàbá wa kú tó rọmọ rẹ̀ pàgógó idà o àwa ò lè kà èèmọ̀yàn ká má bóòlù ṣeré ìrókò alẹ́lẹ́ o. Àgbẹ̀ tó ọmọ rẹ̀ dárò òlélẹ̀. Àlùkò tó ọmọ rẹ̀ lóṣù. bàbá wa kú ló ọmọ rẹ̀ lágbogbo ilé o àwa ò èrò kámọ olùṣèré lọ́pọ̀ alẹ́ lé o. òde ní ọ̀há òde ìsì ọ̀há òde ẹ̀ta ọ̀há òde ẹ̀mí ọ̀há ó ní o. ẹ̀yẹ́. ẹni onílàre o. ẹyẹ ilé ìdẹ́jú o. Ikú pa agbe lójijì, ó kú sọ́wọ́ aláró. Ẹyẹ ilé ìgbẹ́jú o. Ikú pa àlùkò, ó kú sọ́wọ́ àkóso. Ẹyẹ ilé ìgbẹ́jú o ikú pa lékelèké kò hàn kọ́gbọ́n ẹ̀ fún. ẹyẹ ilé ìwé ló ó ní ó ní láàrẹ o. ẹyẹ ilé ìwé ló ó yàgbà wájú ilé o. ó gbẹ̀yìn kúlé o. kò wá òdà ọmọ aráyé ṣe gbà wájú ilé o ilé o ó mẹ́rin kúlé o ó wá ò dàrú lọ́wọ́ aráyé ṣe. ẹ ṣe ẹ kú bá ní dárò ẹni mi tó lọ ẹ mọ̀ pé bá a ti wáyé páàrí làárí o òyẹ kan ò ní yẹ ká dára lẹ àyè ẹ rántí pé àṣẹ wá kú àṣẹ gìtà àrọrùn alákejì kò sẹ́ni tí ò ní kú láyé ẹsẹ̀ ni oko bàbá rẹ̀ ò nídìí ìgboro ọ̀run dẹ̀dẹ̀ mọ́ hmm. kánjú mọ́ gbogbo wa láàbọ̀. ẹ mọ̀ pé ikú pàbírí àbírí kú ikú pàbírí ó rọrùn alákejì ikú pàkọ́kọ́ omi agbe é dànù ikú pàgbé agbékú sóde ìdárò ó paluko ó kú sóde èkosù ikú pa lékelèké ló kú sóde ẹfun kó wá sẹ́ni tí ò ní kú láyé ẹsẹ ni oko bàbá rẹ ò nídìí ìgboro ikú ti pa pàìtọ àtàlùfà bí ẹni lọlọrun àwáyé pa tìrìlà àrí òye kan oníyẹ kádàrá láyé o ẹ bá jẹ́ kíkó káṣẹ rere mọ́ gbogbo wa lọ́wọ́ torí bí ó ti pẹ́ tó bí ó ti yá tó là tí ì mọ̀ àmọ́ ẹkú àsẹ̀yìndí òkú ni ó pẹ̀kun ẹkú ewu ọmọ níjọ́ kan ṣé bí oníyìn oníyìn ló kú o òní kú ọ̀la wa ẹ sọ fọlá kó má sunkún òní mọ o ẹ bá jẹ ká wálẹ̀ ká bò kú lójú ẹ mọ̀ pé bó ní ti rí ọ̀la padà bọ̀ wá rí bẹ́ẹ̀ dandan ni orí òwe lọ̀rọ̀ yìí fún gbogbo jọmọ́ mo kí gbogbo yín o. ṣé ẹ rí gbáradì tá a ṣe yìí à ń ṣe nítorí òde eré tá a gbà tá a fẹ́ lọ ṣe ayẹyẹ ìkẹyìn fẹ́ni tó kù yìí. tẹ́ bá gbọ́ nínú orin yẹn dáadáa ẹ rí i pé orin òkú ni gbogbo orin tá à ń kọ ẹ mọ̀ pé kò tọ́ ká kọrin ìkómọ níbi òkú bẹ́ẹ̀ sì rèé a gbọ́dọ̀ kọrin òkú níbi ìgbéyàwó ó jẹ́ pé ẹ ti lè mọ̀ pé bí tá à ń lọ òkú ni wọ́n ṣe ń bẹ̀ ẹ sì mọ̀ pé kò dáa káwá ló máa kọrin ìgbéyàwó bí òkú bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ kọrin ìkómọ níbi ìyàwó ìdí nìyí tí mo fi kọrin lórin ìkẹ́ni ṣì bá a ti wá ṣègbáradì mo mọ̀ yín mo sì mọ kan nínú yín pé gbogbo ohun tá à ń ṣe tọkàn tara ni wọ́n fi sí wa àwọn kan sì wà nínú yín ẹsẹ̀ kan tẹ́ lómi ẹsẹ̀ kan pa àkàsì lókè èèpẹ̀ ni wọ́n tá a bá wá dé ìgbáradì ọ̀hún tẹ́nikẹ́ni nínú yín bá ṣe mọ̀nàmọ̀nà àbí mo wá kọ yín dójú agbami eré tí orin tí mo wá kọ ibi tó jẹ́ kẹ́ ẹ fohùn òkè kẹ́ ẹ fi gbé orin tẹ́ ẹ wá lọ rèé lo ohùn ulẹ̀ àbí ibi tó jẹ́ kẹ́ ẹ lo ohùn àárín tẹ́ ẹ wá lo ohùn ẹ̀gbẹ́ gbẹlẹgbẹlẹ ni ó gbé gbogbo yín o ẹ gbọ́ mi àbẹ́ ẹ gbọ́ mi tówó dèrè tá ń lọ yìí àwa nìkan náà lélẹ́rẹ́ tí ń lọ ọbẹ̀ tí a wá rí tá bá dé òdèrè o sórí wọ ọmọ yẹni àti àgbẹ̀lérè ẹ̀yin méjèèjì mo fẹ́ bá sọ̀rọ̀ jù ọkàn mi balẹ̀ lójú mi lẹ́yìn mi pẹ́yìn méjèèjì tó gbangba sùn lọ́yẹ ẹ pèrègede bẹ́ẹ̀ lẹ́sìn fi gbọ̀n ọjọ́ ká kì í ṣe pé ẹ̀yin tó kù náà ò mọ tẹ́ ń ṣe o àmọ́ túmọ̀ ní pé kẹ́yin náà ò mọ sọ́ṣòkòtò yín kó giri dáadáa ẹ̀yin méjèèjì lẹ́wà kọ́kọ́ bọ́ síwájú lẹ́wà mẹ́sẹ̀ẹ́jù ẹ máa wá pé ẹgbẹ́ àwáàdé ọlọ́mọyọyọ o ẹgbẹ́ àwáàdé ọlọ́mọyọyọ ẹgbẹ́ àwáàdé àtúgbètúndé o ẹgbẹ́ àwáde ọlọ́mọ yọyọ ẹ kọrí ẹgbẹ́ àwáde ọlọ́mọ yọyọ ọlọ́mọ yọyọ o ẹgbẹ́ àwáde ọlọ́mọ yọyọ ẹgbẹ́ àwáde àtúbọ̀túndé ẹgbẹ́ àwáde ọlọ́mọ yọyọ. ṣó wá rí ìwọ tó mọ lù ojú mi bẹ lára rẹ ẹnìkejì rẹ kìí ṣe pé tí àwọn ọmọ ò máa gbé ẹsẹ̀ ẹ jó tẹ́ ẹ máa lu ìlú tí ò bá ohun tí wọ́n ń jó mu àgàgà wọ́ wèrè ìwọ yìí ni mò ń bá sọ̀rọ̀ o torí gbogbo Yorùbá tá à bá sọ kìí yí ọ ihun tá à bá ń kọ òun ni kó mọ lùlù sí o mọ lu ohun tá à bá kọ o ò gbọ́ ìwọ náà ẹ̀yin méjèèjì ni o tóun bá tiẹ̀ ń wọgbó kí wọ́n mọ̀ pé padà. Hm, ọ̀kánà kòkòrò ló bà lórí náà. kòkòrò bà lórí bàbá rẹ ló wá lámi lábàá lórí báwọn ó gbá mi lórí. mi jáde mi báyìí. gbogbo yín sì ń wò kò ní bá ọmú tó bá bá ọmú kò ní yẹ ọ. ọ̀dọ́ yẹn ṣe mọ́ pa fún kòkòrò náà ó fò mí náà. èmi ní pa fún kòkòrò kúlẹ̀ bẹ́ẹ̀ kó dídú kó káwọ̀ rẹ òkè àbẹ́yẹ rẹ ẹ gbà mí. alẹ́ tẹ́ gbèrè àgbọ̀n ló kún mẹ́tì. ó fẹ́ lù wọ́n. ó lù wọ́n. ọ̀gá sápá mi kan tapata lẹ́ka fi mí náà rìn wí eku. gbogbo lẹ́yìn pátápátá ni wọ́n ṣàfi tí wọ́n sì kú gẹ́gẹ́ bó ti wù. mo ibà. tó yẹ pé gbogbo ìgbà ni máa ń sọ fún yín nípàdé pé orí ń ta mí o orí tẹ̀ ń wòyí ń ta mí gidi ní tààrà o ó tún wá lálábàrà mẹ́. mi ní jalè mi ní jalè bo máa yan nẹ́ kẹ́wé máa yan. mọ́ ẹ̀ mi náà bú bàbá o yan gani ó de <laughs> gàjigàji bàbá rẹ dé gajiri wá pé bàbá rẹ lé àbí kó wọn lè sí wọn ní kọlọrin ìgbésà rẹ lẹ o kí wọn sì owó kọlọrin ìrakó sí. kó o sọ fún wọn kí wọn lọ rìn ìrakó sí o. mẹ́jọ kí wọn sì gbẹ́sà rẹ lẹ sórí gbogbo orin òkúta wa kọ ìpátá a lọ kọ́ mi òkú mọ́ ilé bàbá rẹ láti wá kọ ìwọ láti kọ fún. ọlọ́run ní gbà fún bàkí mi náà kú kò ní fún ẹ náà gbà fún ẹ ní ti. ẹ fi lẹ́ o. ọlọ́run ní gbà bàtẹ́ mi ò ní tó ń yíra rẹ̀ lẹ́rú mo ṣe ń káṣọ àlà ó ń gbé kòrò lẹ́yìn ó ń ta ẹlẹ́dẹ̀ ó fi gbogbo ara ṣèkúrú délẹ̀ jìgbìn ni. kéré bí aṣọ wa lórí inú omi hmm. àwọn kan sì wà tó jẹ́ wípé látìgbà tí elédùn àti ṣẹ̀dá wọn nínú ọlá òun ìgbádùn ni bẹ́ẹ̀ àwọn kan sì wà tó jẹ́ wípé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń ṣiṣẹ́ tí wọn ò sì fọjọ́ kan jẹ ìgbádùn títí tí wọ́n fi jáde láyé. irú rẹ̀ ni ti bàbá Fáṣàkín wọn ò fi ọjọ́ kankan jọrọ iṣẹ́ ni wọ́n wá ń ti okú òròkò dúkú òròkò tó. Hmm. ọ̀rọ̀ ayé yìí kò tiẹ̀ wá ayé èèyàn kankan elédùà nìkan lọ̀rọ̀ ayé yìí. kábíyèsí. ọmọ yẹn ni ah. ó sì lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ́ sọ ọ́ ọ̀rọ̀ wo ni. jẹ́ ká yìí mo sọ fún ọ. máa rọra o máa sọ́ọ̀mù ọwọ́ rẹ wá rọra o. ẹ ẹ ọmọ yẹn tí ò bá sí tẹ̀yìn òfìfo lẹ́nu àtàǹpà ọwọ́ dìlàgbà tí ò bá sì wọ ọmọ yẹn nínú ayé mi. Ah, níṣẹ́ ni ìbá dá wà bíi ti gé oko wọn tí wọn á rí rírú omi òkun àmọ́ rírú omi òkun tiẹ̀ sọ̀rọ̀ ó sọ wọn bí kan ti sọ wọn láwùjọ òkúta wò ó kì í mọ fọpá pọ̀lọpọ̀lọpọ̀ jù ó wù mí kí ni èrò bá fẹ́ra wa. àgbẹ̀lérè ọmọ àgbẹ̀ ṣàkíyàn olóhùn ọ̀kẹ́mi rẹ̀ jíjọ máa fẹ́ra wa. Apalára, ìgúnpá nìyẹn kan ẹni. Ẹ jẹ́ àdúpẹ́ àdúdù tán lọ́wọ́ èjìká tí kò jẹ́ ká ṣọ́bó lọ́rùn ẹ̀yìn nítorí pé ó ṣeyebíye. Ó mà ṣeyebíye. Àgbélére ṣeyebíye nínú ọkàn mi. Bẹ́ẹ̀ pè wá lójú oró tí lékè omi. Ẹ ò purọ́. Bẹ́ẹ̀ sì pè wá lóṣìbàtà tí lékè odò. Ẹ ò jayò pa torí bí a bá rí ìgbín dandan ni ká rí ìkara wọn àti wípé bó ti ń ṣe asínrín bẹ́ẹ̀ náà ló ń ṣe ìkàmùjù agbélére bó ti wù ọ́ lọ́kàn rẹ kémi rẹ dìjọ máa fẹ́ra bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí nínú ọkàn mi. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. ẹ bá fún ọ látẹ́wọ́ ẹ fún ọ látẹ́wọ́ ẹ fún ọ látẹ́wọ́ àwọn ọmọ ìyá yìí ẹ sì mórí mi wú. dìde dìde dìde mọ́ dáwọ́ látẹlẹ̀ <laughs> ọwọ́ bàbá mi. ó ń sẹ́yìn mo rí ah, ẹni mo ní dọ́dọ̀ yìí. ọ̀sẹ̀ Afọláyàn nígbà míì ọ̀rọ̀ á mọ̀ wà tí ò ní sáyè ìgbà míì sínú ayé á mọ̀ wà kò ní sọ̀rọ̀ àmọ́ lónìí ọ̀rọ̀ wà àyè sì wà pẹ̀lú. <laughs> ọ̀rọ̀ kan mo fẹ́ bọ́ ọ sọ tó ráwọn àgbà bọ̀ wọ́n ní tọmọdé bá tó lọ́kọ yìí lọ́kọ ni bọ́mọdé bá sì tó ládàá àáfi lé lọ́wọ́ ni. èé ti rí mo mọ̀ ọ́ mo mọ bó o ṣe tó ìwọ náà ò kéré nínú ayé. <laughs> Mm. kí ló wáá dé tó ò lóbìn lé mo sì mọ̀ ọ́ èmi a sì mọ̀ rí ìwà àtọmọbìnrin kan tẹ́ ẹ mọ̀ ń pẹ̀ mọ́ abẹ́ ògiri káàkiri tẹ́ ẹ mọ̀ léra yín ká ìyíhun àwẹ̀lé ẹ ṣe tó ọ̀mú yìí nǹkan ọ̀gbẹ́lé e kó o dájọ́ náwó ká gbárùkù tì ọ́. ẹ ṣeun yá wa. Ese eh, rọrọ tí ẹ sọ fún mi yìí ti wà lókàn ìyá mi tẹ́lẹ̀ láti sọ fún yín àmọ́ nǹkan eh, kan náà ni ó bà Àjàó jẹ́ apá rẹ̀ tó gùn jù tán lọ ni. sáwo. Eh, ẹ wá máa wò ó n ó fún yín ní èsì tẹ wá rí èsì tẹ wàá èmi èsì ni ó jẹ́. Ah! <laughs> yàá jó jésì ayọ̀ o. <laughs> esi ayọkẹ àfọláyàn ah, eh, kì í ṣe pé mò ń bínú rẹ o A ó máa dáa dáadáa kó tó sọ pé ó o mọ̀ pé èèyàn kì í tẹsẹ̀ tún mọ kígbe òtútù. bẹ́ẹ̀ ni mi mo ní tínú bá ṣe síbi ìgbà ni ọba mọ bí ìfẹ́ àwẹ̀lẹ̀ ṣe tóbi tó ló kan àyà mi bí mo bá rò lásán wípé àwẹ̀lẹ̀ ò padà jẹ́ aya mi lọ́ọ̀dẹ̀ ìbànújẹ́ ayérayé òun ni ó máa ń jẹ́ fún mi abúlàǹtà ṣe wípé n ó wàá fẹnu sọ jáde ẹgbẹ̀yẹmí mo nífẹ̀ẹ́ àwẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ eégún àmì sì ní pẹ̀lú wo mọ̀jẹ̀ntàn jẹ òun fẹ́ pẹ̀lú ṣùgbọ́n rẹ̀. ọwọ́ mi dà. ẹ̀yin. ṣé kò tajà. Afọláyàn. ń dá olóhùn ẹgbẹ̀yẹmí. Afọláyàn. Ah. Afọláyàn. ń dá olóhùn ẹgbẹ̀yẹmí. Afọláyọ̀ ó sì dá ọ lójú pé o ti ah. wò dáadáa. Ọlọ́run máa mú. Mo rò ó. Ṣé mo wá? Mo rò ó dáadáa. Ṣé kò sí ilé ni? Àmọ́ hmm. gbogbo ohun tó bá tẹ̀yìn rẹ̀. Ṣé wàá máa wò ni? Tẹ̀ǹda hmm. jẹ. Ọlọ́run <laughs> Torí ẹni tí mo bá bà lẹ́ẹ̀kẹ́rin ni ó mọ̀ pé ìbò fi yàn sẹ́tù o. Afọláyàn. Wàhálà tí. Ṣé wò wá mọ̀ pé béèyàn bá ro dúndùn fún yóò wọ̀ra dé. Bẹ́ẹ̀ni àti pé tá a bá tiẹ̀ tú wá o ti pẹ̀là. Ijó ò ní dùn báàsì tún wá wo ti pẹ̀là pẹ̀lú ìjó á bàjẹ́ káwo ti pẹ̀là tó bá rí bẹ́ẹ̀ já lọ rí mẹ́mu. <laughs> Ah, ìyá ẹlẹ́mu <laughs> ẹ bá ń bu ibo ló gbà lọ. àwẹ̀lẹ̀ àwẹ̀lẹ̀ ọ̀kìn èmi mo rán ni sí ọ. ẹ yorùbá bọ̀ wọ́n ní tọmọdé bá tó lọ́kọ àfọlọ́kọ ni bọ́mọdé bá sì tó ládàá dandan ni ká fàdálẹ̀ lọ́wọ́ àwẹ̀lẹ̀ èmi rẹ náà ìsọmọdé nù lù wá a pọ̀ a kéré inú ayé àwẹ̀lé mo máa jẹ́ ń parọ́ fún ọjẹ́ ó wù mí kí n fi ọ̀sà yà àmọ́ ìwà jàgídíjàgan rẹ̀ náà ni ń bà mí lẹ́rù àwẹ̀lé. Afọláyàn hmm. èmi náà kì wá aṣọ oníjàgídíjàgan bá òun àwọn èèyàn ni mo ń tọ́ mi. Hmm afọláyan jẹ́jẹ́ mo máa ń lọ nù yìí mi ò kì í tọ́jà àmọ́ dákun nígbà bá ní pé mo tutù o mo tutù o kí n máa wò wọ́n bí wọ́n ṣe ń ṣe fún mi o tí wọ́n bá fi nǹkan tí mi ò fẹ́ tí wọ́n bá fi ń lọ̀ mí nǹkan. àwẹ̀lẹ̀ èèyàn náà mọ ní sùúrù pẹ̀lú gbogbo tí n bá ń ṣe lóòótọ́ mo mọ̀ pé bọ́ bá ń ṣe jàgídíjàgan rẹ bí mo bá débẹ̀ kò sì sinmi rẹ̀ àmọ́ kí èsúró mọ̀ wá rè pàdé ọ̀rẹ́ dà sí mi òun ló jẹ́ mọ́ kí ọ nílẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sọ pé n ò gbọ́dọ̀ dán orí wẹ̀wò lásà ọ sì mọ̀ pé àwọn tán sọ fún mi wọ́n ó sọ wípé ọlọ́run mú mi ni àwọn tí ò bá fẹ́ jẹ́ kí irú òtún wá ṣẹlẹ̀ sí mi wọ́n lọ lọ́run ó yọ àtọ́lọ́run àtọ́lọ́run mu àtọ́lọ́run ó yọ kélédú ọmọ jẹ́ kankan ṣẹlẹ̀ sí à ń bẹ̀. wàá wẹ̀lẹ̀ tó bá ti wá sọ pé nǹkan ò ní ṣe mí pípẹ́ mímì kan ò ní mìmì pípẹ́ kí n máa nìṣó ńlẹ̀ ẹ mo wá fi ń dán lójú pé èmi rẹ ni títí láéláé. àfọláyàn tèmi mm-hmm. nìkan ìwọ náà mọ̀ pé èmi náà nífẹ̀ẹ́ rẹ ó mọ̀ pé kò sí nǹkan tó o bá sọ tí mi ò kì í gbọ́ sí ọ lẹ́nu kódà bí n bá ń fa wàhálà bí n bá rí ọ báyìí ara mi ò wà lẹ́nu torí ìfẹ́ kó o bínú sí mi. <laughs> ọkọ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. ẹ ó kọ́ra gbọ́. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tá a wó sí. ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kò tó dání o àgbẹ̀jà kádì ní. akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa ìgbà tí ó ti ìfọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni kò tó dání o àgbẹ̀jà kádì ní àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àgbọ̀rọ̀ yẹ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. ogún ọmọdé o ní lè ṣe fọ́gbọ́n ọdún. bá a ti wáyé pa máa rí alábùkù ni ẹni àwí fún ètò màrìjì ọgbọ́n akèrègbè ni ó sọ̀bi tó fòkùn sí lárò bá a ti wáyé ipa mari láàrin o ẹni mẹ́gbà dání òwe ìjà ló ń bá igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́dẹ̀kọ̀ mi pípa àwífún ni kó tó dání o. ballet.